ọ̀tá já fìdí ọ̀tẹ̀ jalè ó torí aláṣejù forí gbóná ẹ bá ń ṣe kábíyèsí forí adé. kábíyèsí o. màámi àṣàbí ó dàbí ipá àwọn èèyàn ọmọ iye tí kábíyèsí ń ná ṣàṣà ẹ̀dá ló máa náwó sí èdè àtàṣà Yorùbá kó lọ́rùn o láti sọ wípé èdè àti àṣà wa ò gbọdọ̀ parun kò gbọdọ̀ parẹ́. àti àwọn aláṣepọ̀ abá yín ṣe. bẹ́ẹ̀ tí wọ́n ń gbìyànjú lórí èdè àtàṣà wa wọ́n wọ́n bá sọ Yorùbá wọn ní wọ́n lọ wú òkú náà wá ń ta kí wọ́n fi nà án. kábíyèsí èdè Yorùbá ó wá di ohun aráyé ń kàn wọ́n mọ wọ́n bá sọ Gẹ̀ẹ́sì tí ò wọ́n á wọlé. ṣùgbọ́n wọ́n bá Yorùbá tó fojó èdè Yorùbá ń parẹ́ inú oníṣẹ́ ń dùn kábíyèsí ẹ ṣé ẹ kú ìtọ́jú èdè àtàṣà wa àwọn alá àwọn aláṣepọ̀ apá iṣẹ́. wọ́n mú kan mú tiẹ̀ lọ wọ́n jọkàn ló ní wọ́n kọ́ wọn lówe yorùbá. bẹ́ẹ̀ni. ló bá bẹ̀rẹ̀ ó ní èkíní. ó ní àrí ajámúso lókun. bẹ́ẹ̀ni. ó ní èkejì. ó ní dànwó ló bí ìyá àbúrẹ́. bẹ́ẹ̀ni. ó ní ẹ̀kẹta. iwájú iwájú ni màmá èkìtì ré sí. ẹ̀ta la wá rí bá wí. àwọn tíṣà wọn. nígbà tá a béèrè lọ́wọ́ bàbá wọn pé kí <laughs> ṣùgbọ́n apá ò ní kun yín. Elédùmarè afẹ́fẹ́ kábíyèsí o a fẹ́ fi ohun gbogbo lé àwọn adájọ́ wa lọ́wọ́ ẹ ẹ̀sà ibi tí mo gbàdé bí jìngàn ẹ má bínú wa ti ní má sọ mo gbọ́dọ̀ ṣàlàyé ṣé mo kéèyàn tó gba Lagos kó wá gba Ògùn kó ṣẹ̀ wá gba Ọ̀yọ́ state débi pé ó máa dé Ọ̀ṣun kẹ́ ẹ wojú àwọn jọ́jìsì dáadáa ìtò borí àpèrè tó kú lọ àpèrè olólùwọ fi jẹ agbẹrẹgbẹrẹ jẹ òjẹlẹkùnrin jẹ lágùjà lárùkà adẹnulù ọmọ gbogbo àjílà òòrùn adẹjìlẹ ọlọjọ òkìtì lùgbàdé àríbiwọsọ ọsínládé tùbí ọsùn náà ti jẹ ìgbà tó kú lórí àpèrè òun náà ni bàbá mi ọ̀nà jẹjẹ. àjọgbà náà tún jẹ bàtà dàgbà tó kú lọ èsì pèrè náà àdàgbà jẹ òtìgìrì jẹ. gbẹ́lára jẹ gbogbo ajé ìlú jẹ ogójì ọ̀ọ́ni àjọkẹ́ kò sí kankan. rúbọ̀lì tó ń jẹ nínú oníbẹ̀ ọ̀tọ́ yọ. ẹ̀hẹ̀ ẹ̀hẹ̀ gbogbo. ilé ọmọ ẹ̀dẹ̀rẹ̀ mọ̀. pátì mo pàdé àìtóbi. oyè àjọ mẹ́ta ló ń bẹ lólùfẹ́ olú ọmọ níbi tó ń pé àkọ́kọ́ àjọ òde ẹ̀kejì àjọ bàbà ẹ̀kẹta ńlájọ òde tó fi lè fẹ̀ wá nílé olùfẹ́ bàbá mi ọ̀tẹ́kẹ́ fi lè jalè ọmọ olúwo bí ọ̀gá ni mo kú ọ̀tẹ̀wọ̀ ọjọ́ kejì ogun òdò bí ìbẹ̀ ọmọ alúwo bí sàlejò ọmọ òrólókù ọmọ olókùn bẹ́bẹ̀ ọmọ òrí bàbà ọmọ ajífọlá owó ọmọ apásùkù alẹ̀ létí ewúrẹ́ nígbà gbọmọ lòwì ọtọtọ yẹn nígbà tí kíyèsí ọkọ ilé òtútù ọkọ tọyìn tí a fi èmi òtútù àpájọ òkun lọ́gbọ́n yúrú làṣàyẹ miss you.